alhamdulilayi rabbil alamin fún masalatu wasalamu ala rasulillah adúgbò fún ọlọ́run ọba àtọrọ àlékún kí àlékún gẹ̀fà níbi sallallahu alayhi wa sallam yìí ni àkọ́tún ètò yìí ètò wa hudan wa bushra ilé tí ó mọ̀ wáyé ní alẹ́ ọjọ́ karùn-ún oṣù ramadan báyìí látẹnu àwọn olùmọ̀ àwọn olùkọ́ àwọn dókítà dókítà sọ̀rọ̀mọdé ìbádìbọ̀ ọ̀rọ̀ jí ẹja fi àpèrètẹ́ẹ̀dì kálíbà jẹni tí ó jẹ ìgbàládùn ọ̀rọ̀ olówó iyebíye náà kọ́lọ́ba kí ó ṣe rọrùn fún wa bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته àlàyé báwo láti ṣe máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ wa aláwọ̀ bá ti ṣe máa fọwọ́ pa òun náà ni pé èèyàn ó kí ọwọ́ rẹ̀ bọ́nú omi ní ìgbà tí ọwọ́ bá ti wọnú omi tọwọ́ rìn ọwọ́ yìí á kàn fi pa òkè ìbọ̀sẹ̀ yẹn ni á fi pa òkè ìbọ̀sẹ̀ wọ́ ọ̀tún. bákan náà a tún kọ́wọ́ bomi a fi pa òkè ìbọ̀sẹ̀ wa ti soc òsì báyìí la máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ wa torí ẹni Ali ibn Abi Talib radiyallahu an ó sọ nínú hadith ilé tó gúnrégé pẹ̀lú kana ad-dinu bir-ra'yi lakana asfalu al-khuffi awla bil-mashi min a'la wa qad ra'aytu rasulallah. sallallahu الله عليه sallam وسلم ala أعلى tó bá jẹ́ pé èrò orí lásán في ó máa fi إن ni ìsàlẹ̀ فوق با. ká máa fọwọ́ pa kìí sókè rẹ̀ torí ìsàlẹ̀ nìtẹ̀lẹ̀ rẹ̀ wà ibi tá à ń fi tẹ̀lẹ̀ lọ́yẹ ká fọwọ́ pa kìí sókè ṣùgbọ́n mo rí ànábì sallallahu alayhi wa sallam wípé òkè ìbọ̀sẹ̀ ló fọwọ́ pa kìí ṣe ìsàlẹ̀ mo rò pé sáárì báyìí àwọn alágbárí irọ́ tẹ́ pé agbárí lásán ni wọ́n mọ̀ wípé àwọn fẹ́ fi ṣẹ̀sìn yọ́ọ́ máa fagbárí yọ́ọ́ lóun fẹ́ fi kọ̀rẹ́kìtì ọlọ́run yọ́ọ́ máa fagbárí yóò lóun fẹ́ fi ṣàtúnṣe ànábì sallallahu alaihi wa sallam tó agbárí wò wá lèèyàn fi kojú alukur'ani àti sunna tágbárí ní ìṣubú dànù torí ẹ̀ kìí ṣe èrò orí lásán ni wọ́n fi ń ṣẹ̀sìn wọn ka ọ̀rọ̀ Ọlọ́run fún wọn kàtà nàbì sallallahu alaihi wasallam fún wọn ni ah, ǹjẹ́ mi rò ní pé kí ló rò kí ni kí ni kí ni kí ni kí ni kí ni kí ni ń ranù rẹ ọba tún máa rò wọn lọ́lọ́ ń sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ wàá sọ pé mi rò gẹ́gẹ́ bí ẹnìkan wọn ní sọ ma sọ pé kọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ọ̀lù àbí wọn sọ pé kọ́ọ̀là kọ́ọ̀là kọ́ọ̀là ó yẹ kó nu lè sọ pé kúlùtù àbẹ́ ìgbọ́rọ̀ pé sọ ma sọ pé wọ́n sọ pé wọ́n sọ pé wọ́n sọ pé ó yẹ kí mi lọ sọ èmi náà sọ pé ìwọ wo idha jaa nahrullahi batala nahru ní ìgbà tí odò ọlọ́run bá sàn dé odò lágbájá tàmẹ̀dòdò là á bàjẹ́ ni gbogbo wọn ní pòórá níwájú odò ọlọ́run torí ẹ̀ kìí ṣe orí àbẹ́rò orí lásán ni wọ́n fi ń ṣẹ̀sìn jama kìí sùn ni wọ́n fi ń ṣẹ̀sìn a sì ti ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ nípa eléyìí nínú tó ti síwájú ǹjẹ́ ta bá wà lórí ìrìn àjò jama so ìrìn àjò yẹn ọlọ́jọ́ kan ni a wá wọ ìlú a sílùú wa. Si lórí ìrìn àjò yẹn ọjọ́ kan náà sì ni ìrìn àjò yẹn ìbọ̀sẹ̀ aláwọ̀ sì ń bẹ lẹ́sẹ̀ wa ṣé fífọwọ́ pa tó rìn àjò láàmú fọwọ́ pa ǹso ni ìyẹn ọjọ́ mẹ́ta àbí ìdájọ́ owó di ti olùgbélé yóò di ti olùgbélé lẹ́ẹ̀kan náà ni nígbà tó ṣe pa àti padà sílé ọlọ́run sì ṣe àti ìpa ọjọ́ àti ìlú àǹfààní tọjọ́ kan pé tó bá wá jẹ́ pé olùgbélé òun náà wọ bọ̀sẹ̀ ìrìn àjò bá bá ń pàjáwìrì òun náà bá rìnrìn àjò ó ti láǹfààní pé yóò fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ lódìdí ọjọ́ kan yìí ṣùgbọ́n ìrìn àjò ti wá ṣe é ìdájọ́ rẹ̀ yóò yí kúrò ní tolùgbélé yóò di tonírìn àjò lẹ́ẹ̀kan náà a ìrọ̀rùn ní Islam ìrọ̀rùn ní Islam tó mo ti wá wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ sẹ́sẹ̀ o ǹjẹ́ kí ló máa ń bà á jẹ́ kí ló máa ń pa ló máa ń bà á jẹ́ ni kéèyàn bọ́ọ̀lẹ̀ tí bá ti lè bọ́ ìbọ̀sẹ̀ ti parí ẹ mọ bọ mo tún wọ̀ lẹ́ẹ̀kan náà nìkan rán tó bá ti bọ báyìí ó ti parí nu ó ti bẹ̀rẹ̀ sí ní bọ̀ ń ó ti tú zipu bó ṣe fà báyìí bó ṣe débi tí ti báyìí òun náà hàn ta ó ti parí yọ bá sálọ wọn rẹ náà ni ó tún wa tá a bá pa. jíjáná bàbá mú yàn ìbọ̀sẹ̀ tá a wọ̀ sẹ́sẹ̀ wa fífọ̀ wa ti já o ti já torí jáná bàbá máa bàjẹ́ yìí máa bá àǹfààní yẹn jẹ́ bákan náà tákòókò bá pé àkókò ti pé wọ́n fún ọ lọ́jọ́ kan ó sì ti lò ó ti parí wọ́n fún ọ lọ́jọ́ mẹ́ta ó ti lò ó ti parí ó ti parí náà ti ṣe jẹ́ tí wàá tán kò ti tán ṣe bàjẹ́ tá a ṣe ò ní bàjẹ́ àyàfi tí ọ̀kan nínú àwọn nǹkan tí máa bá lùwàlá jẹ́ bá ṣẹlẹ̀ nísìnyí á ti sàlùwàlá àwọn à ń ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí àsìkò ìfọwọ́pa ìbọ̀sí ò fi jó tán ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọn á dé ó tún kọjá kákòókò sọ láti òtótó kákòókò sọ láti òtótó ìbọ̀sẹ̀ lọ láǹfààní àti fọwọ́ àmọ́ ìmọ̀ra rẹ̀ yẹn ó sì ń bẹ mo rò pa àṣàkéèsì o ò láǹfààní àti fọwọ́ pàbọ̀sẹ̀ mọ́ ṣùgbọ́n ìmọ̀ra àlọ́ alátó ti ṣe nǹkan kan ò ṣe ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ fọwọ́ pàbọ̀sẹ̀ mọ́ nìsín bí kálọ̀ aláàrẹ̀ ọba jọ́nìsì kọ́ wá fẹ́ tún ṣe ọ̀gbọ́dọ̀ fọwọ́ pàbọ̀sẹ̀ mọ́ ọ̀yọ̀ kò ní àmọ́ àlọ́ alátó ti ṣe kásìkò tó pé yẹn kò sí tó ṣe ilé ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀. tó lẹ́yìn fífọwọ́ pa ìbọ̀sẹ̀ àwọn nǹkan míì tún wà tí ṣẹ̀rí àtúnni ká fọwọ́ sáà lè fọwọ́ pa láwàní wa dípò ká yọ láwàní ká fọwọ́ pa orí. bákan náà àwọn obìnrin àwọn máa ń lo khimar ìborí tó máa ń borí wọn mọ́ àyà wọn sí àwọn náà lè fọwọ́ pa ẹ bọ́kùnrin náà ṣe ń fọwọ́ pa láwàní nígbà tá a bá bùkátà pé àfẹ́ bọ́ láwàní wa tá a bá sì bùkátà pé àfẹ́ yọ ìborí wa. bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ nípa ṣẹ́ríà ètò pọ̀jù nu wọn ni kò sí tó burú pé ká fọwọ́ pa láwàní wa ká fọwọ́ pa láwàní wa nítorí pé anabi muhammed sallallahu alayhi wa sallam ó fọwọ́ pa láwàní rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe rí nínú hadith ṣùgbọ́n fífọwọ́ pa ìbòrí obìnrin àwọn olùmẹ̀sìn islam tó pọ̀ jù wọ́n ní rárá o kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn alhanafiya walmalikiya washafi'iya gbogbo àwọn eléyìí sọ pé rárá kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn hanabila àwọn sọ wípé obìnrin náà lè fọwọ́ pa ìbòrí rẹ̀ gẹ́gẹ́ bọ́kùnrin sì lè fọwọ́ pa láwàní rẹ̀ kí ló dé tẹ̀fi sọ bẹ́ẹ̀ wọ́n ní ìbòrí fóbìnrin ó dàbí láwàní ni fọkùnrin àwọn olùmọ̀ yòókù sọ pé rárá kò jọra wọn a sì lè fi ń tí ò jọra wọn wéra wọn nítorí pé láwàní láwàní tẹ̀ rí yùn ọkùnrin ló máa ń wé òun náà lànàbí sì wé tó fọwọ́ pa àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àtàwọn obìnrin mọ́mì ní yòókù náà táwọn ìwé láwàní tó wáyé pé wọ́n máa ń lo khimari ni àárínú àdéhìí pànàbí rẹ nìkan ni wọ́n pé ń fọwọ́ pa khimaru rẹ ànábì wọn á ní kó fọwọ́ pa torí eléyìí ni ọ̀rọ̀ àwọn ìtọ́pọ̀jù òun náà la farama ọkùnrin lè fọwọ́ pa láwàní obìnrin ò ní fọwọ́ pa khimaru ọlọ́run ràn yín lọ́wọ́ tẹ bá sálọ aládé bí kẹ́ fomi parí ẹgbó mi wá abẹ́ ìborí yín kẹ́ fi pa orí yín ọjọ́ bó ṣe jẹ́. ǹjẹ́ tá fẹ́ fọwọ́ pa láwàní wa ṣé láwàní yẹn jẹ́ ń tá a gbé sórí lẹ́yìn ìgbà tá a ti kọ́kọ́ sálọ àlá pé tá a ti fọwọ́ pa orí wa tẹ́lẹ̀ a jẹ́ pé lẹ́yìn rẹ̀ láwa máa fọwọ́ pa láwàní wa bí eléyìí ẹ̀ ṣe májẹ̀mú kìí ṣe májẹ̀mú torí pé sọ̀hábí sọ pé ànábì sallallahu alaihi wasallam fọwọ́ pa láwàní rẹ̀ kò sì sọ fún wa pé kó tó di pówé láwàní yẹn o àlùwà láti kọ́kọ́ síwájú ná bó tilẹ̀ jẹ́ apá kan nínú àwọn olùmọ́ni ètò dáa jù ní kọjá yìí pé èèyàn ti kọ́kọ́ fomi parí nínú àlùwàlá kan ná ṣáájú pé èèyàn tó wé láwàní lẹ́yìn rẹ̀ tálùwàlá bá wá já lèèyàn á máa fọwọ́ pa láwàní rẹ̀ nítorí pé fífọwọ́ pàbọ̀sẹ̀ kò lè ṣeéṣe nu ṣẹ̀ríà àyàfi kó jẹ́ pé a ti kọ́kọ́ fọ ẹsẹ̀ wa méjèèjì ná nínú àlùwàlá tó pé pérépéré kó tó di pa àwọ̀ ìbọ̀sẹ̀ ẹsẹ̀ ọ̀tún sẹ́sẹ̀ ọ̀tún ìbọ̀sẹ̀ ẹsẹ̀ òsì sẹ́sẹ̀ òsì láwa dẹni tí ń jàǹfààní fọwọ́ pa á fódìdí ọjọ́ kan fẹ́ni tí ọjọ́ olùgbélé fódìdí ọjọ́ mẹ́ta fẹ́ni tó jẹ́ onírìn àjò. amur ibn umayya radiyallahu anhu ó ní ra'aytu nabiyya sallallahu alayhi على عمامته وخفي أخرجه البخاري مريا النبي صلى الله عليه وآله وسلم تون في وقت لوانيره توسي تون في وقت ìbọ̀sẹ̀ rẹ̀ aláwọ̀ méjèèjì alimami Bukhari ló gbé jáde mo rí tó ń fọwọ́ pa láwàní rẹ̀ mo rí tó ń fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ rẹ̀ méjèèjì tó eléyìí túmọ̀ sí pé ẹ̀rí ń bẹ fún pé kéèyàn fọwọ́ pa láwàní ẹ̀rí sì ń bẹ fún pé kéèyàn fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ rẹ̀ ṣùgbọ́n tìbórí àwọn obìnrin àti rẹ́ẹ̀rì fún tiwa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ láti sọ pé àwọn obìnrin ò ní fọwọ́ pa ìborí wọn ṣùgbọ́n wọ́n máa fọwọ́ fi pa orí wọn ni kì í ṣe pé wọ́n fọwọ́ pa ìborí wọn eléyìí jẹ́ bá. alimami ibn al-qayyim rahimahullah nínú tírà rẹ̀ zadul ma'ad ó ṣàlàyé fún wa ipò bí wọ́n ṣe rí orí anabi muhammad sallallahu alayhi wa sallam sí nípa fífi nǹkan sí àtàìdé nǹkan sí ó ní oríṣi ọ̀nà mẹ́rin ló pín wọ́n rí i pé ànábì sallallahu alayhi wa sallam ó dé fìlà láì wé láwàní wọ́n sì tún rán ànábì ń gbà mí wípé ó dé fìlà pẹ̀lú kó wé láwàní mà ọjọ́ kejì wọ́n sì tún rí ànábì sallallahu alayhi wa sallam kó wé láwàní láì dé fìlà sísàlẹ̀ rẹ̀ wọ́n sì tún wá rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ò dé fìlà tí ó sì wé láwàní ọjọ́ oríṣi mẹ́rin tó eléyìí ó fi hàn wá pé láwàní tó fọwọ́ pa ó ṣeéṣe kó jẹ́ pé fìlà ń bẹ lábẹ́ rẹ̀ ó sì ṣeéṣe kó má sí fìlà lábẹ́ rẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé fìlà ń bẹ lábẹ́ rẹ̀ ó ṣeéṣe kó má sí fìlà lábẹ́ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà nípa fífọwọ́ pa láwàní àwọn ọ̀rọ̀ tún wà àwọn májẹ̀mú tún wà tí èsì gbogbo ẹ̀ náà la máa ṣàlàyé nípa káwọn èèyàn fi lóye nípa ẹ̀sìn ọlọ́run náà ni so nínú àwọn nǹkan tán sọ òun náà ni pé ọgbọ́dọ̀ jẹ́ pé láwàní yẹn àyè tún ṣẹ́kù nínú oorun tó ṣe pé òun hàn ta tó yẹ pé á pa mọ́ láwàní apàmọ́lá nítorí pé rìwáyà kan sọ pé anabi sallallahu alaihi wasallam ó fi ọwọ́ fi pa láwàní rẹ̀ wan nasiya ó fọwọ́ parun asoso rẹ̀ mọ́ láwàní rẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé ọwọ́ rẹ̀ kan ó tún kan láwàní. tọ́ gbogbo èyí owó ọba jẹ́ láwàní rẹ̀ ó dé fìlà sísàlẹ̀ àbó ó dé fìlà sálẹ̀ ó lè fọwọ́ pa láwàní ni wọ́n sọ ò kìí ṣe pé kò fi nǹkan borí o wọ ọkùnrin o tó bá fi nǹkan borí gẹ́gẹ́ bí ìṣe àwọn lárúbáwá àwọn khalijiyun ẹbí àwọn alárúbá saudi àwọn alárúbá kuwait albahrain qatar alimarat alarabiya almutahida oman so àwọn eléyìí wọ́n máa ń da ìborí borí so ìborí yẹn kì í sùn ní láwàní tó ń sọ bí o tó ń pè láwàní òun náà ni aṣọ eléyìí tó ṣe pé èèyàn wé mórí èèyàn tún wé má èèyàn tún wé má èèyàn tún wé má ni wọ́n ń pè láwàní bóyá láwàní yẹn ó ní ìrù lẹ́yìn àbí ò ní ìrù lẹ́yìn láwàní ni wọ́n ń pè lẹ́yìn eléyìí ni wọ́n ń sọ pé èèyàn fọwọ́ pa lẹ́yìn náà kìí ṣe láwàní tán ti ṣe máfìlà o ẹ̀hìn bóyá ga sẹ̀rífù àbí kí là ń pè ẹnìkan lọ mọ́ka ọ wa lọ gbé fìlà kan sórí fìlà kan tó yẹ kí wọ́n ti ṣe má kíní kan kọjọ láwàní kọjọ kíní kan ti ń tàn yìnrìn yìnrìn kìí ṣe láwàní wọ́n ń pè léyìn o torí wò wé nǹkan kan ọkàn gbé fìlà kan sórí ni wọn ò sọ pé ànábì sallallahu alaihi wasallam fọwọ́ pa fìlà láwàní láwàní eléyìí jẹba. ǹjẹ́ yàtọ̀ sáà lè fọwọ́ pọ̀ náà bẹ́ẹ̀ ni a lè fọwọ́ pa òun náà torí pàdé fi wá tó tún tọ́ka sọ̀nà pé ìbọ̀sẹ̀ tán fòwú sí a lè fọwọ́ pa a lè fọwọ́ pa torí ẹ̀ ká fọkàn balẹ̀ ẹnìkan ní ìbọ̀sẹ̀ aláwọ̀ ìbọ̀sẹ̀ aláwọ̀ lẹ́ ń sọ ẹ̀sọ́ ìbọ̀sẹ̀ tá a mọ òun náà ẹ̀ lè fọwọ́ pa kò sì ń tó burú ń ṣùgbọ́n o májẹ̀mú rẹ̀ ni kọ́ májẹ̀ pé ó ti lu kọ́ májẹ̀ pé ó a pé kìsà ló wọ̀ sẹ́sẹ̀ kìí sí bọ̀sẹ̀ ẹ̀hẹ́n tó bá ti dé kìsà kìí sí bọ̀sẹ̀ máa o kó sì jẹ́ ìbọ̀sẹ̀ tó yẹ pé wọ́n rán ó dúró lẹ́sẹ̀ dáadáa kìí ṣe pé tó máa rìn lọ tí ó máa jábọ́ kò sì gbọ́dọ̀ jẹ́ ìbọ̀sẹ̀ tó fún gidigidigidi débi pé ọwọ́ òun ké òun kérora pé ń ta ọ lẹ́sẹ̀ ẹ̀hìn torí ò lè fi irú eléyìí sin lọ́n kọ́ kó kó dúró dáadáa bákan náà kí ìbọ̀sẹ̀ yẹn kó jẹ́ ìbọ̀sẹ̀ tí ó rọra nípọn díẹ̀ kó má jẹ́ bọ̀sẹ̀ tó ká máa rí awọ ẹsẹ̀ rẹ ránṣẹ́ nínú rẹ̀ tọ̀ eléyìí ò lè fọwọ́ pọ̀ náà gẹ́gẹ́ bá a sì ṣe sọ pọ́ fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ lọ́ fọwọ́ pọ̀ náà kódà bàtà tó bá pé bàtà tá a wọ̀ ó bo gbogbo àyè ọ̀ràn àyàn téèyàn máa fọ̀ nínú àlùalá bẹ́ẹ̀ ni o tún lè fẹsẹ̀ ọ lè fọwọ́ pọ̀ náà o lè fọwọ́ pa bàtà rẹ gangan but pẹ̀lú májẹ̀mú kó jẹ́ pé kó o tó di pọ̀ ọwọ́ bàtà yẹn o o ti sàlùwàlá pé o ti sàlùwàlá pé nítorí pé tó o bá ti sàlùwàlá pé ìgbà náà lọ́ọ́ láǹfààní àti fọwọ́ pa torí pé anabi sallallahu alayhi wa sallam rakhasa li ashabihi bil mashi ala tasakhin yàtọ̀ sí ó tún ṣàlàyé an-na'alayn an-ni'al wípé ẹ lè fọwọ́ pa àwọn bàtà ó tún wá sọ pé alẹ́ tẹ̀sàkìn gbogbo amẹ́sẹ̀ mọ́ọ́rú gbogbo ní téèyàn bá wọ̀ tí ó mọ ẹsẹ̀ rẹ̀ mọ́ọ́rú ànábì gbà pé ká fọwọ́ pa ṣùgbọ́n pẹ̀lú májèmú kọjá pé ó bo àyè ọ̀ràn yìí ìgbà tó máa sọ pé ó tọ́ kó fọwọ́ pa bàtà rẹ tó bá fọwọ́ pa bàtà lẹ́yìn ìgbà tó sàlù aládébí ká fọsẹ̀ tó fọwọ́ pa bàtà sọ́wọ́ àbọ̀ bàtà tó bá fẹ́ ṣe sọ láti ní ó ní bọ̀ ó tún fi bàtà yẹn náà ṣe sọ láti ní torí pé tó bá ti bọ́ bàtà sílẹ̀ àlùwàlá bàjẹ́ àlùwàlá bàjẹ́ eléyìí túmọ̀ sí pé ń bẹ́nu súnà anábì wa muhammad sallallahu alayhi wa sallam káwọ bàtà káfi ṣe sọ̀láàtì kìí ṣe nǹkan tuntun tẹ̀ wá wo yín mọ́ tẹ́ǹsọ pé tí o bá ti wọ bàtà ṣe sọ̀láàtì kìí ṣe mùsùlùmí àwọn ọmọ ń sọkúsọ torí ẹ̀ súnà anábì sallallahu alayhi wa sallam ni kò lè wọ bàtà ṣe sọ̀láàtì ṣùgbọ́n bo ló ti wọ̀ ẹ̀yin wá sọ pé ẹ̀rí náà àdìsí pé wọn ò lè fi tẹní mọ́lẹ̀ wọn ò so eléyìí túmọ̀ sí pé ó lè wọ́ bàtà sí sọ́láàt but lọ́nà tí ò ní fa ìnira fẹ́ lomi lọ́nà tí ò ní fa ìnira fẹ́ lomi eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tó bá sì pé àyè tó ń ti ṣe sọ́láàt yẹn bàtà rẹ ọmọ kò sínú kó o fi dọ̀tí nǹkankan kò sínú tó burú mbẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ìwọ tí ọba yé ni òye èsì tí wọn náà wá tún wá lọ fà kí kọ́rùn tó fi kọ́rí tó sọ pé tọ́ ẹ̀yin ọmọ yẹn fi bàtà ṣe sọ̀láàt ẹ̀yin ọ̀gbọ́rú eléyìí rí lọ́dọ̀ àwọn bàbá bàbá yín o ń bẹ nú ẹ̀sìn Islam ṣùgbọ́n àwọn ọmọ tó ṣe pé ẹ̀jẹ̀ tí wọ́n ń sáré ìsàkúsà gbogbo àwọn nǹkan táwọn bá ti rí wọ́n sọ jéró wọ́n sọ jéró di tírélà nítorí pé àwọn tí wọ́n bíi pé wọ́n sáré pé a ṣe nǹkan kan tẹ́nìkan ò rírí nígbà pé á lẹ́nìkan ò rírí kí lẹ́nìkan ò rírí mélòó lẹ́yìn dáàmà tó wà nù Islam so ó túmọ̀ sí pé tó bá fẹ́ wọ bàtà ṣe sọ́láàtì wàá fi ṣe sọ́láàtì lọ́nà tó ṣe é pé o ò ní fi dọ̀tí nkankan o ò ní fi dọ̀tí nkankan sunna fi hàn wá pé anabi fi bàtà ṣe sọláàtì ó sì tún fi hàn wá pé ó ṣe sọláàtì láì wọ bàtà kódà àdìtì kan wà tánàbí sallallahu alaihi wasallam sọ pé tó bá wọ bàtà rẹ tó bá wù ọ́ fi ṣe sọláàtì tó bá wù ọ́ má fi ṣe sọláàtì bóòlù ó ṣe wá di túláàsì tó fi wá di túláàsì lálágbọ̀n ganan àfi kẹ́yìn ọwọ́ bàtà ṣe sọláàtì lẹ́yìn náà bó mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi bó mọ́ṣáláṣí rẹ̀ rí tí ń fi wọ bàtà ṣe sọ́lá ṣebí ìpè àtàwọn òkúta wẹ́wẹ́ lọ́wọ́ ní fúlọ̀ rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ó dàbí àdìsí anábì sallallahu alaihi wasallam tó ní tí itọ́ bá ń bọ̀ lẹ́nu rẹ̀ tó wà nù mọ́ṣáláṣí tó bá lè tú sásọ rẹ̀ tó bá tú sílẹ̀ lẹ̀ sì rí mọ́lẹ̀ nínú mọ́ṣáláṣí rí mọ́lẹ̀ ṣé nísìnyí ó rí tọ̀ mọ́lẹ̀ ń bò bọ́ bá ti lè tutọ́ sí orí súnmẹ́ǹtì nísìnyí báyìí gbogbo ẹni tí Ọlọ́run bá ní kí mú rè ó ṣe déédéé tọ̀ tiẹ̀ oníṣàdúrà fún ọ ta ló wá tutọ́ burúkú bíi báyìí kọ́dọ̀ tún lè lé àwọn èèyàn mọ́sálásí pé bóyá kó apá lélẹ́yìí bóyá kó apá tutọ́ mọ́sálásí ọlọ́run ṣàánú wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lélẹ̀ ìjẹ́bù ṣèjẹ́ ẹ gbọ́ súnà yìí lọ́nà súnà kì í ṣe lọ́nà alákatakítí téèyàn ọmọ wa bẹ́sìn ọlọ́run ọba jẹ́ lọ́nà tó jẹ́ pé kò gbẹ́sìn kò gbẹ́sìn yọ ọmọ wa pé ṣe la ṣe. eléyìí ṣe náà yóò fọwọ́ pa ìborí rẹ̀ là ń sọ pé àwọn tí wọn wọn ní fọwọ́ pa ìborí wọn o. ìtọ̀ kò bà àǹfààní yìí jẹ́ ìgbẹ́ kò bàjẹ́ oorun ò bàjẹ́ ṣùgbọ́n nǹkan tó lè bàjẹ́ ni kí ni janaba tí janaba bá sì ti mú yàn ọ̀ràn yẹn ní ká wẹ̀ o sì ní wẹ̀ tìbọ̀sẹ̀ tìbọ̀sẹ̀ lẹ́sẹ̀ o sì ní wẹ̀ tìláwàní tìláwàní lórí o ní wẹ̀ tìbàtà tìbàtà lẹ́sẹ̀ ọ̀ bọ̀ọ̀lẹ̀. akramakumullah èèyàn ṣèṣe kọ́ lọ́wọ́ bá kọ́ sànù wa tó bá ṣèṣe ó ṣeéṣe kí wọ́n bá fi plaster sí ojú ibi tí o ti ṣèṣe èèyàn sì lè dá lápá dá lẹ́sẹ̀ kó jẹ́ pé wọ́n bá fi bandage wọ́n fi wé àbí irú kíní tí wọ́n máa fi bá wọn to eegun tó eegun bá dáhùn japes tí wọ́n lẹ̀ máa ní ara tí ọba wọn kan pa afẹ́ sàlùwàlà bóò láti máa ṣe o bóò láti máa ṣe ọ̀ràn èèyàn ló jẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà pé gbogbo ohun tó máa fi wé egbò fún wa àbí wọ́n bá fi bá wa to eegun tí yóò jẹ́ ká láǹfààní àti rí awọ ibi tó yẹ ká fọ̀ nígbà tá à ń bá ń sàlùwàlá àbí ibi tá a fomi pa tá à ń bá ń sàlùwàlá so ọ̀ràn àyàn ni ká fomi pa bẹ̀ tá a bá sàlùwàlá débẹ̀ á fomi pa bẹ̀ tó bá ṣe pé jánábà náà la fẹ́ wẹ̀ á fomi pa bẹ̀ ni kódà kó ṣe pé ìgbà tí wọ́n bá wa fi wé ara wa à sí nínú mara kódà kó ṣe pé ẹ̀jẹ̀ ètútú ń bẹ lójú rẹ̀ ní ìgbà tí wọ́n kọ́ bá fi báńdéèjì wé á kàn rọra máa fomi pa náà ni tá a bá ti sàlùwàlá débẹ̀ a ìrọ̀rùn lẹ̀sìn Islam wàá kàn rọra fomi pa lọ́nà tí ó fi jẹ́ pé tá a bá wò má bi tó fọ̀ á pé gbogbo oríkèé yẹn kọ́ iná ló ti fọ̀ kárí. torí tó bá jẹ́ pé ojú ọgbẹ́ ibi tí èèyàn ti ṣèṣe wọn ò wé nǹkan kan sísí ilẹ̀ lọ́wà sísí ilẹ̀ lọ́wà ọ̀ràn àyàn ni pé ká fomi o nítorí ti mú wọn má wé nǹkan kan ó túmọ̀ sí pé ọ̀ràn àyàn láà fomi àmọ́ tó bá jẹ́ pé kọ́mọ́ tètè gbẹ kọ́mọ́ tètè sàn àjẹpẹ́ àrọ̀rà fomi pa ni àrọ̀rà fomi pa so bó sì ṣe fomi pa òun náà ni pé kó fomi sọ́wọ́ rẹ ọwọ́ rínrin tọ́wọ́ rẹ rin ó sì fi pa tẹ́lẹ̀ yóò bá tún rọrùn náà tó bá ṣe pé aṣọ kan ló ní tẹ́ pé ó ti rin ó ti bomi sí ó ti rin ọwọ́ àfun ọwọ́ àrọ̀ àfira tí ó bá tún rọ̀ ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ ajá yìí pé wàá ṣe tayammum wàá ṣe tayammum àmọ́ tó bá jẹ́ pé ojú ọgbẹ́ yẹn wọ́n fi nǹkan bò ní omi náà lọ́ọ́ máa fi ra tóun náà bá tún rọrùn ìgbà náà ló ṣe tayammum. ìgbà tí sharia ẹ̀sìn islam tó sọ pé onírìn àjò tí ó bá fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ rẹ̀ ìjọ mẹ́ta ni wọ́n fún òru mẹ́ta ẹni tí ń gbélé wọ́n fún ní òru kan àti ọ̀sán kan eléyìí ò túmọ̀ sí pé ńṣe ni wọ́n fún bẹ́ẹ̀ tí ó bá rọrùn fún láti bọ́ ìbọ̀sẹ̀ yìí kò bá rọrùn fún láti bọ́ kò bá má rọrùn fún láti bọ́ àsìkò tí wọ́n fún yìí ń bẹ̀ǹbẹ̀ ó rọrùn kò rọrùn àsìkò tí wọ́n fún yìí ń bẹ̀ǹbẹ̀ eléyìí túmọ̀ sí pé lábẹ́ òfin ọlọ́run bá wa tá a bá wò dáadáa dáadáa dáadáa á rí i pé gbogbo ń tọ́lọ́wọ́n bá ní ká ṣe torí àǹfààní wa ni gbogbo ń tọ́lọ́wọ́n bá ní ká mójútó torí dáadáa wa ni ẹ̀yà àjẹkáwọn náà jọ kan nínú ẹni tí ó jẹ àǹfààní tí sẹ̀rí àmúwa fún wa tá à ń bá ti ní mà fanfa yóò dínkù láwùjọ wa tá à ń bá ti mà nípa òfin ọlọ́run bá wa àwọn nǹkan míì tá à rí tá à ń wò pé irú èwo leléyìí yóò máa yé wa pé ah asófin ọlọ́run asófin ọlọ́run so ẹni tó bá sì gbọ́ yé níbi táwọn ẹlòmíì ò tí ì gbọ́ òfin ọlọ́run ọba yìí kọ́ mọ ọ̀nà tí ó fi ṣàlàyé fẹ́ni tí ò yé nígbà tí wọ́n bá ń bi léèrè nítorí pé dáadáa ẹ̀sìn Islam kọ́ kárí iná ní dáadáa rẹ̀ tọ́lọ́wọ́n bá ń fẹ́ kìí ṣe pé kó jẹ́ pé ọ̀dọ̀ ẹnìkan náà ló wà ẹlòmíì ò sì gbọ́dọ̀ má iná ló bí gbogbo orú ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí nítorí kó lè jẹ́ pé gbogbo apáta náà láǹfààní àti gbẹ̀sìn ọlọ́wọ́n bá yìí tá a sì máa ṣe bọ́lọ́wọ́n bá ti ṣe ń fẹ́ ọlọ́run kó ṣe pẹ̀lú rẹ̀ lólórí rẹ̀. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run bá ọlọ́ba kí ó bá san olùmọ̀ alẹ́sùn lóore kí ó jẹ́ kí àwọn náà láǹfààní àti mú ọ̀rọ̀ olówó iyebíye náà lónú sẹ̀mí ayé wa nígbà tẹ́ ń bá sọ̀rọ̀ mẹ́nuba nípa àbọ̀sí aláwọ̀ àti láwàní a fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé bá a ṣe pa orí fún nígbà tá a bá wé láwàní bẹ́ẹ̀ náà láṣẹ pa láwàní yẹn náà tó túmọ̀ sí pé láti wájú dẹ́yìn ìbọ̀sí aláwọ̀ náà bákan náà ṣé láti bi iwájú ẹsẹ̀ láti pa òun náà débi tí ìbọ̀sí aláwọ̀ yẹn parí sí ni àbí báwo la ti fẹ́ ṣe. ẹ tó bá yẹ pé láwàní ni gẹ́gẹ́ bá ń ṣe ń fomi pa orí bẹ́ẹ̀ náà láàfi pálá wà ní. a máa gbé bọ̀ láti ìbẹ̀rẹ̀ ibi tí irun ti máa wù á gbé gba orí láwàní wa á wà mú wa sẹ́yìn tó bá ti dẹ́yìn á tún dá padà síwájú kò sí ìyàtọ̀ láàrin fífọwọ́ pa orí láì wé láwàní sí àti fífọwọ́ pa orí tá a wé láwàní sí àyàfi pé láwàní ń bẹ lórí kò sí láwàní lórí àyàfi pé tá a bá fẹ́ pa orí tí láwàní wà bí láwàní bá ṣe gogoro sí bẹ́ẹ̀ ni yóò rọra ṣòro díẹ̀ fún wa ju ká fomi pa láìsí láwàní lórí ẹ̀ lọ ṣùgbọ́n pípa kan náà ni ètò àṣẹ fún kìíní kejì wọn. ṣùgbọ́n ti ìbọ̀sẹ̀ aláwọ̀ ń tẹ̀ àbí bọ́sẹ̀ olówù tó bá fẹ́ fọwọ́ pa á ti sọ ipá fi omi sọ́wọ́ wa tọ́wọ́ bá ti rin á fi pa òkè ìbọ̀sẹ̀ wa á fi pa òkè ìbọ̀sẹ̀ wa wá sí ọ̀nà àbí tí kókósẹ̀ wa wá sí ọ̀nà àbí tí kókósẹ̀ wa tẹ bá ti ṣe báwọn òtútù tẹ bá ti ṣe báwọn òtútù nítorí pé ní tọ́ bá ti pè ní mẹ́sì so mabnahu al-takhfif a sì ní pa ìsàlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó wà nínú fíkò àwọn mọ̀dáìbò kan bíi màlìkíyà táwọn sọ pé tẹ́ bá pa ìbọ̀sẹ̀ ẹ gbé ọwọ́ òsì sísàlẹ̀ ẹ gbé tọ̀tún sókè ẹ wà pa kárí gẹ́gẹ́ bíi ìpè ẹ̀fọ́sẹ̀ àmì ẹ̀ pa kárí gẹ́gẹ́ bíi ìpè ẹ̀fọ́sẹ̀ rárá. náà ni a fi ka àdéhìí Ali ibn Abi Talib radiyallahu anhu ní kìí ṣe agbárí lásán wọn fi ń sẹ́sìn níta fi ń sẹ́sìn òun náà ní bọ́lọ̀ ti ṣe wí àti bánàbí ṣe ṣe torí tó bá jẹ́ pàgbárí lásán láàfin ṣe ni ìsàlẹ̀ ìbọ̀sẹ̀ lọ́yẹ̀ ká fọwọ́ pa torí òun ni ìtẹ̀lẹ̀ rẹ̀ tá à ń fi ń tẹ̀lẹ̀ ṣùgbọ́n tí mo rí pànàbí ṣe ni pé òkè ìbọ̀sẹ̀ lọ́ fọwọ́ pa kì í ṣe ìsàlẹ̀ rẹ̀. alihamudulilayi rabil alamin ọ̀rọ̀ náà ni a ti gbọ́ nítorí àkókò wa a rí i pé kò gba gidi rárá bíi ti wùlé ọmọ àfi kéèyàn ní sùúrù kó wáyé mọ̀ torí téèyàn bá nímọ̀ ni ó lè mọ kí ni wọ́n ń pè lẹ́sìn kí ni wọ́n sì ń pè ní àṣà a rí i pé nítorí tọ́ síwájú dáadáa náà tá a bá fẹ́ ṣe ẹ̀sìn ilé tá a gbà ládàá rẹ̀ pàdé níjọ́gbìndì àlìkíyàmọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba òun ní ká ṣe sùúrù ká sì fi ara balẹ̀ kọ́ ìmọ̀ ká lè bá gbọ́ àgbọ́yé ẹ̀sìn wa tá a bá rí i pé àṣàlà ó fi mọ́ ṣe tó níjọ́gbìndì àlìkíyàmọ̀ ọlọ́mọdé àwálẹ̀ tí ò ní ní sí olórí kankan nínú òwe iṣẹ́ rẹ̀ tó bá di ní ọ̀la àlìkíyàmọ̀ ibà ní àdúró sí ẹjá pàdé àwọn olùmọ̀wádìí dásìkò yìí ní ọ̀la kọ́